الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبنا ونبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه وسلم تسليما كثيرا إخوة في الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدري أبي أدري أنتي يا شيء lórí ọ̀rọ̀ pé kí ni ojú tí islam fi wo ìmọ̀ bú ẹ̀sìn kan yálà kí mùsùlùmí bú ẹlẹ́sìn míì gbogbo àwọn concept yìí òun ni Islam kó sínú èyí ti sọ̀rọ̀ lórí àpàtó èyí a sì fẹ́ mẹ́nu jùlé lórí náà ni ọ̀rọ̀ incident tó ṣẹlẹ̀ ní Kaduna lórí ọ̀rọ̀ Mubarak Bala èyí tí wọ́n arrest tí ọ̀gọ̀rọ̀ àwọn Christians àtàwọn mùsùlùmí míì tí wọ́n sì ní àgbọ́yé pọ̀ tí wọ́n ń fly off lé lórí pé ṣó bófin mu àbí kò bófin mu a wàá fi ojú méjì wò òfin ẹ̀sìn àti òfin ti Nàìjíríà gangan kí Allah subhanahu wa ta'ala kó ṣe wá lọ́mọ àjẹ́nà kó má ṣe ní ọmọ náà ẹ̀yọ́ ọmọ yá mi ní Islam Islam ẹ̀sìn ẹ̀kọ́ ni ẹ̀sìn ẹ̀kọ́ tóbi di wípé tó bá ṣe wáàsí fún yàn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run fún ní àwọn lasta alayhim bí musaytir ọlọ́run jẹ́ kó yí ànábì pé tí ẹni kó ṣe wáàsí wọ́n mú lò wọn ò adabu islam kò sí nínú ẹ̀kọ́ nínú ethics islam kò sí yẹn nínú ẹ̀ ìyẹn fà á tó fi jẹ́ pé tẹ́nìkan bá tún ń ṣẹ̀sìn míì kó mọ̀ ní wá láà lórí pé ká ṣe ń tóun ń ṣe káà náà ti mọ̀ ní láà lórí pé kí tó wà tí wá sí táwa náà ń ṣe ó ti dọ̀daràn ìyẹn ló fà tá a fi rí ẹ̀rí yẹn mú nínú àyà al níbi tí ọlọ́run àwa rẹ̀ kí ẹ láti sọ fún wa yìí pé kúlíyà ayé àlè ẹ pé àwọn tó jẹ́ káfíròn àwọn kèfèrí àwọn disbelievers tí wọn ò believe nínú concept titi yín ẹ pé wọn la àbúdú má ta àbúdú ìntẹ́yìn ń sìn yẹn mi ò ní sìn mọ́wùlẹ̀ dààmú ṣe wáàsí fún mi ìntẹ́yìn sìn yẹn ìní sìn wàlá antún àbìdú nà má àbùdú ìntẹ́mi náà ń sìn ṣébí wọn náà fẹ́ sìn àbí wọn fẹ́ sìn tí mò ń sìn ni wò ó sìn that means mọ́wàá sọ fún mi ò sọ pé nǹkan kan làjọ ń sìn mọ́ sọ pé nǹkan kan lèmi àti náà jọ ń sìn eléyìí yóò jẹ́ pé ara àwọn adab ti mùsùlùmí ni mùsùlùmí ò ní wò sùsùsùsùn kó gba chọ́ọ̀chì lọ kó lóun fẹ́ ṣe wáàsí fún pásítọ̀ mùsùlùmí ò ní wò sùsùsùsùn kó rẹ̀ ń tó yẹ kó múra bíi mọ́dá kó wá pè kó ní ẹwà ọmọ kan ní ọlọ́run rán mi sí yín ṣùgbọ́n in tí ó yàyàn lẹ́nu tẹ́ràn páwọn kan ní mọ́ ń tọ́ wàhálà àwọn ló ń wàhálà ni pé wọ́n rẹ̀ ń tó borí tó lò jáàbù àbí wọ́n rẹ̀ ń tẹ́ pé orogún rẹ̀ kí ṣe orogún nígà kí ṣe orogún scammer kí ṣe orogún ọmọ yahoo wọ́n sì mọ́ tó máa fún ní àǹbì ìlú wáàsì àbí ní pọ́lọ́run ráwọn sí i tábà wo ìjó tábà wo àwọn nǹkan tá à ń sọ ìṣẹ̀lẹ̀ tá à ń sọ tó ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí ń ṣàpèjúwe pé wọ́n ní kinní kan ní máa ń mẹ́kún wá nǹkan kan ní sì máa ń tẹ̀lé nǹkan kan tẹ̀lé ò ní pé oríṣiríṣi àwọn fìtínà tí ń ṣẹlẹ̀ yìí àwọn kan ní máa ń bì àwọn tí máa ń bì àìgbẹ́sìn yìí ní ń dà wá láàmú tó bá mà pẹ́ sí ìtèmi tẹ́mi ṣe ò lè ṣe ò lè tẹ̀lé mi èmi àyè ti jẹ́ kó yí ọ ní ìsìnkú ẹ̀sìn tí wọ́n náà ń ṣe tó fẹ́ mú bọ̀ lè gbọ́ titi ẹ̀ that means kọ́ńkálukú jọ máa ń ṣe títí ẹ̀ káwájọ pàdé wájú Allah subhanahu wa ta'ala ìwọ ṣe wá àti tiẹ̀ níbi tó ti ń ṣe wá àti tiẹ̀ tọ́lọ́n bá kára pé yóò ṣe wúlò fún mi láyé mi ń bọ̀ èmi náà ṣe wá àti tèmi náà láyé ibi tí mo ń ṣe dọ̀rọ̀ tèmi tọ́lọ́n bá kára pé yóò ṣe wúlò fún mi láyé bí àti láwùjọ àmọ́ ń bọ̀ tí ó kàn rọ̀ lù tí ó mọ̀ wípé ọyá o ẹ̀já tó máa ṣe báyìí o báyìí bá ti ń yẹjá máa bá wọn yí o ẹ̀sìn tó yẹ pé ó bì fìtì àná ó bì fìtì òní ó tún máa bì fìtì ọ̀la ni nínú sọ́tò àná àyàn ọlọ́run bá sọ fún wa ní àyà one oh ọlọ́run sọ fún wa pé ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زين لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون الله سبحانه وتعالى يقول يا أي مسلمي فلا تزبوا الذين يدعون من دون الله ẹn tẹ́ ẹ bá ti mẹ̀pẹ́ sìn mí ìrìn sìn kò sí nǹkan tẹ́ ń ṣe ẹ méjì torí kí bóyá wùwà kan tó wà irritative wala tasubbu alladhina yad'una min dunillahi ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ bú àwọn tí wọ́n bá ń sin nǹkan mí lẹ́yìn Allah subhanahu wa ta'ala ẹ má bú wọn o ẹ sì má bú Ọlọ́run wọn ẹ má bú wọn ẹ sì má bú tí wọ́n ń sìn ẹ wọ ẹ̀kọ́ Islam kọ́ wa Islam kọ́ wa pé ká má bú ẹni tí bá tún sin nǹkan míì torí pé ẹni tó fẹ́ pèsè sí ìwọlé máa bu lónìí kọ́ ẹ pé bu tó ń bu lónìí kọ́ ẹ pé oúnjẹ náà padà wúlò fún islam lọ́la wala tasubbu alladhina yad'una min dunillah fayasubbu Allaha adwan bighayri ilm torí tẹ́ ẹ bá ti ń bú wọn rìsọ́ọ̀tì tí ó mú wá ni pé ẹ̀yin kọ́ wọn ò bù padà ọlọ́run ti yín tẹ̀yìn képè tó lọ́lá tó sì lágbára ju gbogbo tí ń jáyé àti sánmọ̀ lọ òun làwọn ò bù padà nígbà tí wọ́n bu òun náà padà sí kí ni cat assuming assumptions tí wọ́n ní wọ́n fẹ́ bú Jésù Kristi kaasị mọ̀ sí prophet isa tẹ́pà àgbẹ̀ náà nígbàgbọ́ nínú rẹ̀ kò wá sọ pé ó bú dúbú tí wọ́n bú ala ò ma bú jésù mọ́ Allah ló wọ́n bú Allah sì ara Allah ló sì gbé lára kásọ pé ara òjíṣẹ́ ọlọ́run ni jésù jẹ́ ní isa jẹ́ sí Allah tó kéré sí ni wọ́n bú àwọn tó jùlọ àdẹ̀wẹ̀n tí ó nípa subhanahu wa ta'ala ó ní pé ta bá ń pèyàn ṣẹ̀sìn àbá fẹ́ pass message kan islam ọ̀nà wa pé ká mọ bú ẹnì kankan kò sí náà ká bú ọlọ́ọ̀ ẹnì kankan islam ọ̀nà wa rú ẹ̀ tàbá wa rẹ̀ tí ń ṣe rú ẹ̀ nínú mùsùlùmí àárípa ìgbẹ́sìn yìí ni àtẹ́kọ́ mọ́ concept alákọ̀ọ́kọ́ wa léè tó yẹ pé n táàmù ni pé majority àwọn ẹlẹ́sìn kan majority àwọn táàmù sí christians òun ni pé kódà kan rí pé wà nínú mọ́tò kan rí pé majority yín tẹ́jọ wà nù mọ́tò oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n lè dánwò láwọn ìlú tẹ́pọ̀ ti lálàáfíà láwọn ìlú tẹ́pọ̀ ti gbọ́ òfin gangan yé kì í ṣe pọ́rọ̀ pé ìlú mùsùlùmí o even the, the so-called Christian countries tẹ́jọ wà nù mọ́tò tí wọ́n sì máa pollute oríṣiríṣi ọ̀rẹ́ eh, nonsense tí wọ́n máa sọ tí wọ́n máa pè é sẹ́sìn nù mọ́tò láì ṣe kí bẹ́yà yín àwọn nìkan ló bẹ̀rẹ̀ nù mọ́tò wọ́n làwọn fẹ́ ṣe wáàsí fún yín àbí wọn ò rẹ̀ lẹ́à wọ́n ra àfa wọ́n rí wọ́n tó jẹ́ pé ẹni ọlọ́run ni wọ́n sì tún lọ bá àwọn máa ń ha àwọn fẹ́ máa ha ìwé kó wá sí sọjí fún ẹjọ ẹjẹ kárí yín o ẹyin ẹjọ nítorí tọlọ́run bí àwọn àtẹ̀sọ́ nítorí mánà àtúpà jẹ́ mùsùlùmí bí wọ́n ṣe mọ́ sọ̀rọ̀ gan yóò wà irritative ẹ̀fẹ̀ àtàkì wọn orí inú ilé tí wọ́n kọ láìláìlà láòsì lẹ́nu ọ̀nà àbóyún ilé tí wọ́n kọ nọ́sfàtì sí ó sì tún kanlẹ̀kùn ẹ wá òkú bẹ́yà nìkan náà tó fẹ́ há nẹ́pà bìlì ni nígbà tí ó bá kàn rí ni pé ẹ̀rí pé sí nẹ́pà bìlì ló ìwé jésù ló gbé sẹ́ǹ pé ẹnìkan ló tọ́ wàhálà báwọn tán bá wá jẹ́ pé èèyàn bá wá ọ̀rọ̀ bá wá dìjọ́ dé èbú báwọn wọ́n làwọn muslim ò ní sùúrù wọ́n ti máa ń kanra jù eléyìí ó ń ṣàfihàn pé islam ti wa ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tó máa ń fẹ́ avoid tó lè bá burú ẹ̀sìn tó máa ń fẹ́ jẹ́ pé gbogbo olúlòwú kò bá bára rẹ̀ yóò bófin tí wọ́n fẹ́ gbígbù kan gbé kalẹ̀ ńbẹ̀ yóò mọ̀ rí ibi jókòó ti èsì lálẹ́ ní mọ́nira kan dání ọlọ́run ní ká mọ́ bu ẹlẹ́sìn mi ká sì mọ́ bu ọlọ́run wọn torí pé ìbú wọn ní tí ó bì ní pé fàyẹ̀sùbùlọ́ha àdẹ̀wọ̀n bẹ̀rẹ̀ ìrẹ̀ ẹ̀yìn àwọn náà ó máa fi tó pé tara wọ́n máa fi ṣe kíni wọ́n máa fi bu ọlọ́run Allah subhanahu wa ta'ala láláìsí ló jẹ́ pé ignorance ni ti ń dá wọn láàmú ọlọ́run sọ pé kadhalika zayyana li kulli ummatin amalahum ọlọ́run wá fún wa láwọn reasons kan o gbogbo ojú ọ̀nà tó ń kálukú wà èèyàn bá jẹ́ deeper life èèyàn bá jẹ́ tí ó deeper èèyàn bá jẹ́ mùsùlùmí èèyàn bá jẹ́ tí ó mùsùlùmí in tí ó ṣẹlẹ̀ ní gbogbo ojú ọ̀nà wù téèyàn bá wà ó ń kálukú ni ó máa ṣe kíni ní ó máa buyọ̀ sí i ó ń kálukú ni ó mọ̀ sọ pé èèyàn tó ń wà ló dáa jù tí wọ́n bá ti wá lè sọ pé n tó dáa jù lọ́dọ̀ ti tiẹ̀ yẹn nìkan fẹ́ bú òun ò tọ̀rọ̀ tiẹ̀ náà pé tọ̀rọ̀ tiẹ̀ náà dá. ló yẹ pẹ́nu concept dáwà náà nu ṣẹ̀ríà ìsìlámù ni pé ẹ̀dẹ̀ ila sabili rabbika bil hikma á fi hikma wisdom láti pèyàn sẹ́sìn àní fi ìbú àní fi inshort ìyẹn náà la fi ń bú àwọn ọmọ ìyẹn náà làwọn ló tún ta bá correction fáwọn èèyàn tán fẹ́ correction fáwọn èèyàn lójú ọ̀nà ẹ̀sìn gangan tó jẹ́ pé àwọn mùsùlùmí sí mùsùlùmí wọ́n ma lo abusive language léyìí tí ò wọlé ọlọ́run ni ó ń kálukú mi ní hajj tó gbé dání láti ṣe kí ni láti ràn lọ́wọ́ láti jẹ́ pé òun náà máa wò pé ah iyọ̀ rèé n tó dáa jù rèé ila rabbihim marji'uhum ẹ̀ ń gbàgbé pé àtẹ̀hé àti ibi yín ọ̀dọ̀ ọlọ́run náà lẹ́ bima kanu gbogbo ń tẹ́ ìṣe ń ṣe pátápátá yẹ́nyẹ́ ọlọ́run balẹ̀ padà fún yín ní kọ́bà rẹ̀ yóò fún àbọ̀ bóńkálukú wa ṣe ṣe sí. ní òun tafsir Ibn Kathir wọ́n lo kẹ́lìmọ̀ kan bẹ̀rẹ̀ pé mo fẹ́ emphasize lé lórí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa wípé Allah subhanahu wa ta'ala ó kọ̀ fún ànábì ó sì kọ̀ fún gbogbo àwọn mùsùlùmí ká bú ọlọ́run àwọn mushrikun ká bú ọlọ́run àwọn tí wọ́n ń ṣẹbọ àwọn tí wọ́n sin ọlọ́run ọba tí wọ́n sin ọlọ́run ọba táwa ń sìn Ibn Kathir wa lo kẹ́lìmọ̀ sí pé wa in kana fihi maslaha wà ń kánà fi yí maslaha kódà kò jẹ́ pé ìbú wọn yẹn dáadáa wà nù ẹ̀ kódà kò jẹ́ pé ìbú wọn yẹn yóò ṣàǹfààní ká má bu wọn yẹn oní islam faramọ́ nítorí pé kí ni illa annahu yatarattaba alayhi mufsidatun a'zamu minha torí pé àǹfààní tí wọ́n pé yóò ṣe ìrìnwọ̀wò aburú tí yóò bí lẹ́yìn àǹfààní tí ó ṣe yẹn pọ̀ ju àǹfààní tó ṣe lọ ó ṣàǹfààní torí pé àwọn tí tóun ti wáàsí fún inú ó dùn ó pé ẹ̀ ó bu wọn dáadáa ó bu wọn dáadáa àbẹ́ẹ̀kọ́ ẹ̀yin tẹ́ mọ́ ń gbọ́ wà sí èbú ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ ni pé aburú tí ó mú wá aburú tí ó mú wá ó tóbi ju àǹfààní tí wọ́n ló mú wá ń lọ kí wàá laburú yẹn wọ́n mọ̀ bú Allah subhanahu wa ta'ala anábà muhammad sallallahu alayhi wa sallam ká gbàgbé àwọn ọ̀rọ̀ méjì kan wà tí mo fi gbà wá níyànjú ká gbàgbé pé mùsùlùmí bó ṣe yọ̀ká ṣe jẹ́ ọkàn àbí jẹ́ méjì àbí ká jẹ́ ẹ̀tàwóró níbi yòówù regions yòówù ká wà nǹkan kan wà táyì fi bá yẹn ṣeré o torí pé it is part of our own ideologies it is part of our own concept of religion even a pàtàkì nǹkan yẹn ju mọ̀mọ́ wa lọ even apàtàkì nǹkan ẹ̀dìgbò ogun tí ń bẹnu ayé wa lọ kí ni nǹkan náà anábà ọlọ́run Allah subhanahu wa ta'ala àti anábà muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ àwọn méjèèjì nínú ọkàn wa àìfi báyẹn ṣeré o ìfẹ́ àwọn méjèèjì nínú ọkàn wa àìfi ṣe kíni àìfi báyẹn ṣeré kódà nínú ideologies wa ni pé ẹni tí ó wá bú ànábùá ẹni tó bá bú ẹni tó bá jẹ́ pé kò bá nífẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala inú ideology wa ni pé ẹni tí ò bá nífẹ̀ẹ́ sí Allah subhanahu wa ta'ala kìí ṣe mùsùlùmí. àbí kí n wí báyìí ẹni tó bá nífẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n tó wá tó wá nífẹ̀ẹ́ nǹkan míì ní dèdè ìfẹ́ tó ní sí Allah subhanahu wa ta'ala ní dèdè ìfẹ́ ọ̀rọ̀ pé ẹni tó tún jẹ́ mùsùlùmí láǹsọ yìí ẹ ń bá nífẹ̀ẹ́ sí Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n tó wá nífẹ̀ẹ́ nǹkan míì bóyá fúbọ́ọ̀lù láìkì ni o àbò láìkì anything ni o nǹkan yẹn wá rè tán bá wá tú dáadáa wọ́n rí i pé ó nífẹ̀ẹ́ nǹkan yẹn ní dèdè ìfẹ́ tó ní sí Allah subhanahu wa ta'ala àbò nífẹ̀ẹ́ sí nǹkan yẹn nífẹ̀ẹ́ tó tún ju Allah subhanahu wa ta'ala lọ ẹni yẹn ti ń ṣẹbọ sọ́dọ̀ Ọlọ́run arórígun ẹbọ ní lọ́dọ̀ tiwa torí pé Allah subhanahu wa ta'ala sọ ní sọ́ọ̀tù bá kọ́ra pé wàmínà nàás man yattakhidhu min dunillahi andada àwọn èèyàn kan ń bẹ wọ́n tún ní nǹkan kankan tí wọ́n tún ṣe kíni tí wọ́n tún value lẹ́yìn Allah subhanahu wa ta'ala wọ́n tún ní nǹkan kan tó yẹ pé kíni wọ́n tún value lẹ́yìn Allah subhanahu wa ta'ala yuhibbunahu ka hubbillah in tá à ń sọ yìí in tẹ́ ẹ̀ fi ìfẹ́ tán ní sọ́dọ̀ ọlọ́run ìfẹ́ tán ní sí ọlọ́run gangan personally ọlọ́run gangan ashaddu hubban lillah ìfẹ́ tó tóbi ni o ìfẹ́ tí ò ṣe é dá ilé ìfẹ́ tí ò ṣe compromise a ní sí Allah subhanahu wa ta'ala eléyìí ń pass message pé ẹni tó nífẹ̀ẹ́ sí gómìnà kan abẹ́ni tó nífẹ̀ẹ́ sí actor kan abẹ́ni tó nífẹ̀ẹ́ sí actress kan kó náà yẹ̀wò deep inside inú ọkàn tòun tí wọ́n bá ń bú ẹni yẹn níbi tó ń wà kí ni ó jẹ́ reaction òun àbí tí wọ́n bá ń bá ọtúmáwọ̀tì ẹni tí wọ́n ń fẹnu ìbàjẹ́ kẹ́ni bóun ni ó ṣe feel kátó àtọ́pá àwọn ẹgbẹ́ àlè compromise ìfẹ́ tá a ní nítorí ìfẹ́ tá a ní sí wa àbí tá a ní sí jọmọ àbí tá a ní sábì tí ó ti wá àbí tá a ní sí jọmọ bí tó ti wá àbí nítorí pàfẹ́ sí ọ àlè compromise ìfẹ́ tá a ní fún kankankan ìfẹ́ tá a ní sálà subhanahu wa ta'ala àlè compromise ẹ̀ kátó wa sọ pé lẹ́yìn ìgbà yìí tá a bá ti nífẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala tán báwọn the second concept tó kàn ní pé a nífẹ̀ẹ́ sí anábà Muhammad sallallahu alayhi wa sallam ju gbogbo nǹkan lọ lẹ́yìn Allah ìfẹ́ tá a ní sànẹ́bí kò ju tọ́lọ́run lọ kò sì tó tọ́lọ́run ṣùgbọ́n lẹ́yìn ìfẹ́ tá a ní sá Allah subhanahu wa ta'ala àwa nífẹ̀ẹ́ sànẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam torí pé lára ideology wa ni pé anábà Muhammad sallallahu alayhi wa sallam kọ́ wa pé walladhi nafsi biyadihi òun fọba tẹ́mi òun bẹ̀ lọ́wọ́ rẹ̀ ń fi búra la yu'minu ahadukum hatta akuna ahabbu ilayhi min waladihi min walidihi wa waladihi wan nasi ajma'in ẹnì kọ̀ọ̀kan nínú yóò ti lè lùgbàgbọ́ òdodo títí ẹnì kọ̀ọ̀kan nínú yóò gbọ́dọ̀ tí mo pè rẹ̀ mùsùlùmí mọ́mìnì títí tí ó fi dẹ́kun wà nábàá Muhammad sallam ọmọ tó tún bí ẹni yẹn gbọdọ̀ nínú ideology ti wa nìyẹn àwa bọ̀ tọwọ́ ba ideology tọrọ ti ti yín àbọ̀ àní ọlára àsọpá ideology ti yín ṣe wá ó ṣe sọ yín di bó ṣe sọ yín di ṣùgbọ́n ideology wa náà gbé sọ wá di tí wọ́n wò pé wà bàrí kì í fi wálẹ̀ pẹ̀lú àbárí kì í ideology wa. àwọ̀ládìí ẹni yẹn tó bá fẹ́ pé rẹ̀ mùsùlùmí ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànábà mùsùlùmí jàǹwó bí rẹ̀ bí lọ́nà pé kò sí awátá aláìdíọ́lọ́jì àlè compromise ìfẹ́tarínsí wọn kẹ́nìkan wá wò sùnsùnsùnsùn kó wá lóun fẹ́ òun wá ń bú àwọn èèyàn yìí ṣe é pé ó ti ń incite problems ó ti ń fúnra lára rẹ̀ jí problem dìde níbi tí problem sínsìn ẹ jẹ́ kí n kàdé ìsìnkú fèrè ṣàǹfààní fáwọn mùsùlùmí tó kù àdéhùn Umar ibn Khattab Umar ibn Khattab ó lọ bá anábà mọ̀ṣẹ́sọ́lá ńjọ́ kan pé ya Rasulullah wallahi la anta ahabbu ilayya min kulli shay'in illa min nafsi. ìránṣẹ́ ọlọ́run ìní tán o mo nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo nǹkan lọ àyàfẹ́ mi ara mi ọkàn nífẹ̀ẹ́ ara mi jù ọ lọ o. àwọn òṣàbòsí mùsùlùmí èsì tó gbọ́dọ̀ mọ́ ṣàbòsí ó ní ìránṣẹ́ ọlọ́run mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo nǹkan tí mo ní lọ gbogbo nǹkan tí mo ní pátá mo nífẹ̀ẹ́ rẹ̀ jù lọ àyàfẹ́ mi ara mi nìkan mo nífẹ̀ẹ́ mi ara mi jù ọ lọ. fàkọọ́lá anábàásọ́lá wọn sọ fún pé ya Umar hátà akuna habu ilé kàmí nafsik ó tí ì di mùsùlùmí náà ìgbà tó tọ́ di mùsùlùmí gbà tó yẹ pé ẹ̀mí rẹ tó tún nífẹ̀ẹ́ jù mí lọ ó tún nífẹ̀ẹ́ mi jẹ̀mí rẹ lọ túmọ̀ pé concept you are ready ni pé our blood our flesh our heart we can donate it for prophet muhammad sallallahu alaihi wasallam that's our own love it is our beloved our eminent prophet umaru padà wá ṣiṣẹ́ lórí ẹ̀mí ara ẹ̀ láti di pé ah kìíní ìgbọ́dọ̀ fẹsẹ̀ rìn lọ́kùnrin gbà ń lóòótọ́ umaru padà wá bá anábà muhammad sallam umaru sọ pé wàlọ́ọ̀hì la anta ahabbu ilayya min nafsi ní ìsìn anabi mo ti nífẹ̀ẹ́ rẹ̀ jẹ̀mí ara mi lọ kọ̀ǹtró ẹ̀mí mi bó bá ti fẹ́ faqala rasulullah sallam anábà sallam adá umaru ló pé al'an ya umar ní iṣu Mubarak Bala tó wá ń dá ọ̀húwulẹ̀ láàrin àwùjọ wa ẹ jẹ́ kí wọ́n kọ́ fún wa ní insight bí iṣu yẹn ṣe bẹ̀rẹ̀ kí wọ́n ṣe wá sọ àwọn verdict ètò jọmọ́ àbáwọn legal aspect yẹn legal aspect tẹ̀sìn rẹ̀ ọlọ́run ọkọ̀ bá a ṣe ń lẹ́gbẹ̀ẹ́ àwọn ilẹ̀ lábá ló ti lọ dán wò bẹ́ẹ̀ kọ́ lọ dán wò bẹ́ẹ̀ bí irú Saudi níbi tẹ́ pòfin tí wọ́n lò gẹ́gẹ́ strictly sharia law tẹ́pẹ́ strictly sharia law náà bá ń lò ní o tún níbi tó fọ́ọ̀sì So maybe tẹ́lẹ̀pá rẹ̀ ti ń lo partial one tá a ti penal code and criminal code kí ni àwọn legal aspect of it a ṣàlàyé lórí tó bá yẹ pé strict sharia countries ló bá tún wà kí ni tó lè jẹ́ consequence ẹ̀ a sọ̀rọ̀ bala ah, muhammad mubarak bala gẹ́gẹ́ bí àwọn report tó to allow on the pé various of times olóòtú máa ń incitement and our abetting and provocative Wells statement Sorry on Facebook ṣe Facebook account ẹ̀ he was known as a Muslim he was known as a Muslim but ó wà ó revert ìyẹn ni pé convert to Christians that is 2014. 2014, twenty convert to Christians well in Islam ó convert with your own personal reasons we don't have any problem with it bí gbèsè ayé lọ káwọn náà bí gbèsè ayé tiwa lọ but basically báwọn kan ló wá sanwó fún ni o nítorí pé ó ti convert ní 2014 he started black firm Islam and Prophet Muhammad sallallahu alayhi wa sallam times without numbers ṣùgbọ́n ètò bí wàhálà sí lọ́rùn jù tí a sì ní gbà pẹ̀lẹ́ nìkankan tó bá sọ pé kí wọ́n free Mubarak Mubarak was, must be detained Mubarak must be imprisonment must be imprisoned sorry Mubarak ní ètò jẹ́ latest attack ẹ̀ tó ṣe fáwa mùsùlùmí ó ní pé on saturday twenty fifth of april twenty twenty ìyẹn ni pé april ta wà nínú ẹ̀ ní saturday tó kọjá lọ yìí ó kọ àwọn nǹkan kankan ní èdè haúsá ká má gbàgbé o torí pé ọ̀rọ̀ ń bọ̀ lórí yẹn ibi tá a sọ pé ó ń gbé ní kaduna ó ń gbé ní ilẹ̀ haúsá generally n tó kọ lédè haúsá sórí post yẹn náà di twenty fifty òun náà ni pé báàbù bambanci tsakanin annabi tb joshua sallallahu alaihi wasallam na lagos da muhammad alaihi salatu wasallam na saudiya in ti sọ ni pé ó ní kò sí àtọ̀ láàrin annabi wa muhammad sallallahu alaihi wasallam àti tb joshua tb joshua báyọ̀ tó fẹ́ attribute ẹni pé tb joshua òpùrọ́ ni whatsoever àbí tó yóò kó fẹ́ pè but bóòlù ó ti mọ sọ pé kò sí àtọ̀ láàrin ẹn tá a ròyìn báwa ṣe ròyìn bá a ṣe nífẹ̀ẹ́ rẹ̀ kó wá mọ̀ fi wé TB Joshua gbogbo àná làwọn ọmọ TB Joshua ara rọ tó pa of recent ni pé ó ní coronavirus ó lọ lọ́n di seventeen oṣù april táwa ẹ̀kọ́ ló ti ẹ̀ pé ló ṣàdákọ̀ ọjọ́ kan pé coronavirus ò ní sí mọ́ lórílẹ̀ abọ́dì twenty three ṣùgbọ́n coronavirus tún wà láyé dìsìn that means in tó ń reverse ni pé òpùrọ̀ láàrin ẹ̀dùn òpùrọ̀ náà ni TB Joshua fine ìgbà tó kọ eléyìí eléyìí tó kọ ìlú kò sí wàhálà àwọn ọlọ́pàá arrest ẹ̀ náà arrest tí wọ́n arrest ẹ̀ yìí ká má ọkọ̀ gbàgbé mo fẹ́ já wa sí àwọn kankan kan àwọn òfin kan wà Nàìjíríà òfin ọ̀ràn dídá kan méjì wà Nàìjíríà ó dìpẹ́ lórí regions téèyàn bá wà ẹ bá yẹ pé southern regions ló bá wà ilẹ̀ yorùbá ilẹ̀ yibo anything southerners we were guided by criminal code òfin tí wọ́n bẹ́ tí wọ́n fi yẹ gbogbo ọ̀rọ̀ tí wọ́n fi yẹ ọ̀gọ̀rọ̀ ọ̀nà tá a bá criminal code ni but ẹ jẹ́ pé northern side ló bá wà ilẹ̀ haúsá ló bá wà kó mọ́ gbàgbé pé wọn criminal code kọ́ ni wọ́n fi bẹ ẹ̀ṣẹ̀ tó ń bá ṣẹ̀ tó bá wà tó bá jẹ́ pé ó ti wà criminalize criminal code kan wọ́n fi yẹ̀wò in tí wọ́n fi yẹ̀wò náà ni penal code penal code wá rè nípìnlẹ̀ ní ìbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n kò ti àwọn ọ̀rọ̀ advice kan fún ẹni tí ń bá fẹ́ dáràn bẹ́ẹ̀ ara advice tán kò tì ní pé wọ́n ní. Where any such offense comprise several elements, no ẹ jẹ́ ká kàrẹ́ tó if the act or omission which is in case of an offence committed only in the state would be the initial element of the offence occur in the state the person who does that act or make that omission is guilty of an offence of the same kind and is liable is and is liable to the same punishment as if all the subsequent element of the offence occur in the state. And If the house or omission occur elsewhere than, than in northern Nigeria, and the person who does that act or make that omissions afterward enter northern Nigeria, he is by such entry guilty of an offense of the same kind and, and is liable to the same punishment as if that act or omission had occurred in northern Nigeria and it had been in northern Nigeria when it occurs. tábà gbọ́ ọ̀gọ̀rọ̀ tí mo sọ yé nǹkan sọ ń bẹ̀ fún wa ni pé téèyàn bẹ́ẹ̀ lè dáràn tẹ́pọ́nà tó wá dá ilẹ̀ haúsá ló ti dá pínákòdì tí mo fẹ́ ka ọ̀rọ̀ jáde nínú rẹ̀ òun ó bá fi wọ́n o òun ó fi wọ́n ìjìyà ẹsẹ̀ wọ́n máa ń dẹ́gbẹ́ ní gẹ́gẹ́ bá tún wá dáràn nílùú mi ó dáràn southern Nigeria ó wá ó sáwá sí ilẹ̀ haúsá tábẹ́ ilẹ̀ àrẹ́sì ilẹ̀ haúsá ìjìyà tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó dáhùn nílé haúsá wọn ò fi jẹ òkè tètè lọ́fi ń dájọ́ ní southern Nigeria o ìtura ká gbọ́ nínú ọ̀rọ̀ penal code difference ń bẹ nínú ẹ̀ ni pé àwọn nǹkan kan wà tẹ́ pé criminal code fojú fò penal code fojú fò ìyẹn ni pé tó o bá dá àwọn ọ̀ràn kan nílẹ̀ haúsá tó bá sáwá sílẹ̀ Yorùbá àwọn sáwá sílẹ̀ Ìgbò wọ́n lè má fi yàn jẹ́ àfẹ́ kó bá tó sápàdà lọ sílẹ̀ nílẹ̀ yorùbá àti ilẹ̀ yíbò sìnà bísínẹ́sì ni a sọ pé wọ́n ṣe sìnà ilẹ̀ haúsá o ṣùgbọ́n táwọn sọ ni pé tábẹ́ ilé múyàn pé wọ́n fẹ́ wọ́n fẹ́ prosecute èèyàn nílẹ̀ haúsá fún sìnà ó ti ní jìyà nílẹ̀ yorùbá àbílẹ̀ yíbò táwọn prosecute wọn kò sí òfin kankan tó gáàdì pé kan prosecute èèyàn fún yẹn pé yẹn ṣe aṣẹ́wó lẹ́gbẹ́ rí pé sọ́ọ̀bù aṣẹ́wó pọ̀ dáadáa nílẹ̀ yorùbá àbílẹ̀ yíbò likewise ọtí ó wà legalize ó wà legally accepted níbo nílẹ̀ yorùbá nílẹ̀ yíbò ṣùgbọ́n ní north tánbẹ̀ ilé sọ pé wọ́n fẹ́ prosecute yẹn lórí ọ̀ràn ni bẹ́ẹ̀ sì náà lára àwọn nǹkan míì náà fẹ́ pé ó súnmọ́ kó wà ní criminal court tó yẹ pé tá bá dé northern side náà ó wà ní lẹ́ǹtì lé lórí ọ̀ràn tẹ́ni ìwà dá Mubarak tó jẹ́ pé ilẹ̀ haúsá náà ní gbé o ká kọ́ wa bójú òfin Nàìjíríà wò ká má ti sọ̀rọ̀ ń pa òfin ẹ̀sìn tábàlọ́ wọnú penal code òfin tó gáìdì ọ̀ràn dídá nílẹ̀ haúsá ti ń gbé kàbínà ló wà o òfin tó gáìdì ọ̀ràn dídá ò ní pé insulting or assist, assisting contempt of religion creed tábàlọ́ wọnú offence relating of religions nínú penal code uh, section two ten wọ́n sọ ń bẹ̀ pé whoever by any means publicly insult or seek to incite contempt of any religion in such a manner as to be likely to lead to a breach of the peace shall be punished with imprisonment for a term which may extend to two years or within fine or with both. Intan tó ń bí ìfún wa ni pé MBA lè bọ́ sí gbangba gbangba lórí Facebook o lè tó sọ̀rọ̀ sí o tó wá ń sọ̀rọ̀ ẹ̀sìn kan tó ń dọ́gbọ́n fi ń ta àwọn tó fi ń fẹ́ fi ta wọn tà wàhálà jì lọ́nà tó yẹ pé yóò gbé ó lè bí wàhálà ní ìlú ó lè dá làáfíà lù lágara shall he be punished with imprisonment for a term wọ́n lè fún lẹ́ wọ́n nípẹ́ nìyẹn ọ̀ràn ayàn wọ́n gbọ́dọ̀ sí kíni kan fún un ní pé kó lọ ẹ̀wọ̀n ọdún kan àbí kan sọ pé kó lọ ẹ̀wọ̀n ọdún méjì àbí kan fún un ní fáìní àbí kí wọ́n ṣe kíni kí wọ́n jan méjèèjì papọ̀ fún kó lọ ẹ̀wọ̀n àbí kó jìbà fáìní tábà lọ́wọ́ inú òfin tá a sọ pé criminal code agbọ́n máa ń lò ní southern náà dáadáa òun náà níbi tá a lè pè ní criminal code a ní abala bíi tí ó jẹ́ pò náà ti ń sọ̀rọ̀ ẹ̀sìn dáadáa tábà lọ́wọ́ inú section two oh four ní criminal code níbi tó náà ti ń sọ̀rọ̀ pa ẹ̀sìn tá a mọ̀ sí offence relating to religion worship ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní section two oh four pé any person who does or who does an act which any class of persons consider as a public insult on their religion táwọn kan consider ẹni tó ṣe nǹkan kan àbúrò àkẹ́kàn táwọn kan wá consider pé ó ti fi bú ẹ̀sìn tàwọn with the intention that they should consider the act such an insult àwọn gẹ́gẹ́ ti rò pé ẹni tó ṣe ó ti bú ẹ̀sìn tiwa and any person who does an unlawful act with the knowledge that any class of person will consider it ẹni tó bá hùwà kan tó náà sì mọ̀ pé ìgbà tó ń fẹ́ wù àwọn ẹlẹ́sìn kan ó mọ rí i pé ó fẹ́ bú àwọn ni is guilty of a misdemeanor ìdánsìn pé misdemeanor òun náà ní kékeré ó ti wà punishable and is liable to imprisonment for two years ìyẹn ní criminal court náà ló ń sàtú ẹ̀sìn fún wọn pé àti ilẹ̀ Yorùbá o àti ilẹ̀ Yíbò àti ilẹ̀ Haúsá o a gbọ́dọ̀ mọ in short ká bú ẹlẹ́sìn kankan àbí ká bú Ọlọ́run kankan na káwá lọ sínú òfin ẹ̀sìn gẹ́gẹ́ tẹ́ pé ilẹ̀ ibi tẹ́ òfin ẹ̀sìn bá wà ní kí n sáré sọ́mùrì ẹ̀ nínú ọ̀rọ̀ kan nínú hadith abdullahi abbas lọ́dẹ̀ ọ̀la tààlà àní ọkùnrin kan wà afọ́jú ni ó sì níyàwó ìyàwó ẹ̀ náà ìyàwó rẹ̀ máa ń gan pé à ń kọ́kọ́ jẹ́ wa máa ọkọ wa máa ń wọ̀nà ẹ̀ pé wá gbogbo wòlé tó wá fẹ́ ṣe máa ṣe o ṣùgbọ́n má bu ànábì tèmi tí mo nífẹ̀ẹ́ má bu kò gbọ́ wọn wá ló dalẹ̀ kan bóyá tó bẹ̀rẹ̀ sí bu ànábì nìyẹn ọkọ rẹ̀ sì ti fi ọ̀bẹ síbi ìgbèrí ìjọ bẹ̀rẹ̀ síbi ìgbèrí ó wá gun arábìnrin yẹn ó gun arábìnrin yẹn tí arábìnrin yẹn fi kú ìsídẹ̀ǹtì wá ṣẹlẹ̀ nínú ìlú wọn ò mẹ́ni tó pa arábìnrin wọn wá gbé ọ̀rọ̀ yẹn dọ́dọ̀ ká sì pààyàn nínú òfin ẹ̀sìn islam ò fọwọ́ sí haram ni ká mọ́dà ká pààyàn nínú òfin ẹ̀sìn ṣùgbọ́n incident yìí ṣẹlẹ̀ látara sí pé ẹni yẹn ń bú ànẹ́bù Muhammad sallallahu alaihi wasallam ìgbà tán agbẹ́dọ́dọ̀ ànẹ́bì lábọ́wá tó já fọ́jú yẹn wá ń bọ̀ ó sì sí gàràgàràgàrà tó fi déwájú ànẹ́bà sọ̀sán ó sì kúnlẹ̀ síwájú ànẹ́bà sọ̀sán ó ní iṣu tán gbé wá bọ̀ kó ṣẹlẹ̀ ní ìlú tí wọ́n mẹ́ni tó pààyàn yìí èmi ni ìyàwó mi mo sì pààyàn tó ìṣẹ̀lẹ̀ ni pé mo ń bú ọ kí ń fi ọ sí yẹ̀yẹ́ mo kìlọ̀ fún kìlọ̀ fún kò gbọ́ anábàá muhammad sallallahu alaihi wasallam dá lóhùn pé àlà aṣíhádù annada maha hadaru àlà gbogbo yín ẹ̀tẹ́ ti ẹgbọ́ ẹ̀tẹ́ ti ẹgbọ́ mo fọlọ́run bá lè kí ọlá mo fi jẹ́rìí yí pé ẹ̀jẹ̀ arábìnrin tata lẹ̀ ẹ̀jẹ̀ tó lẹ́tọ̀ọ́ ni nítorí pò náà ti ṣe kí ni ó ti ṣe tí ò lẹ́tọ̀ọ́ ìyẹn níbi tẹ́fìn ẹ̀sìn wà nù jẹ̀máà intankilọ̀ fún wa yálà ajẹ́ christian àbájẹ́ mọ́sán àbájẹ́ yìí kéyìí inú ẹ̀sìn ká mọ̀ bu ẹlẹ́sìn kankan ṣe wáàsí tiẹ̀ jẹ́mi ní òsì tèmi sọ̀rọ̀ tọ́n tí wọ́n gbọ́yé kémi náà sọ̀tẹ́mi náà gbọ́yé wọ́n kálukú ló ní freedom of expression wọ́n kálukú ló ní freedom of religion ọmọlẹsẹ tí ń ṣe kí àwọn náà ṣẹ̀sìn ti tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ fọlọ́n balẹ̀kẹ́lá kó gbà ní ìbádà fún wa kó ṣe wá lọ́wọ́ àjẹ́nà kó má ṣe wá lọ́mọ náà kó wá ṣe wá lẹ́yìn tí ó pa sórí Islam kó má pa sórí kèfèrí subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk